الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه adáàkọ́ fún ọlọ́run ọba àṣekẹ́síkẹ́ fún ànábì muhammad sallallahu alayhi wa sallam ìkí àti kẹ̀kẹ́ ọlọ́ba ànábì muhammad náà ọlọ́ba ara ilé rẹ̀ àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá fi ṣe rẹ̀ kọ́sí tó fi di ọjọ́ ẹ̀san akíra níkẹ́ ọlá ìkẹ́ ọlá ìkídá mákìrọ̀ ọjọ́ ìwé àgbẹ̀ ọmọ pé assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ní òwúrọ̀ yìí ohun tí a máa gbé yẹ̀wò òun náà ni àdábùlẹ̀ kọ́ ilẹ̀ àkọ́rí àbí àdábùlẹ̀ kọ́ ilẹ̀ al-ikhwan ọmọ sàfàhàtùhùm àwọn ẹ̀kọ́ tí ó máa bẹ fún pé ta bá bá àwọn ọmọ ìyá wa pàdé tàbí ta bá bẹ́ lómi pàdé àti bíbà lọ́wọ́ èyí ìfá máa bà lọ́wọ́ kí ló fa àkọlé yìí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń béèrè pé pẹ̀lú òfin tó sì wà níta pé ká máa bá ara wa lọ́wọ́ ká máa bá lọ́wọ́ kí ni Islam ti sọ nípa ibà lọ́wọ́ gan sásà ni àbí ṣèṣí ṣẹ́sìn ni àbí kì í ti ẹ̀ṣẹ̀sìn eléyìí láti wá òpin ọ̀dà ká lórí ọ̀rọ̀ ohun tá à ń pè ní bíbá wa lọ́wọ́ yìí àti tí a bá pàdé ara ta jẹ́ mùsùlùmí ara ta jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀jẹ̀ á lọ́ máa mọ̀ dájú <clears throat> wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan ló mọ́ ẹ̀sìn nínú Islam ṣùgbọ́n tó yẹ pé àwa mùsùlùmí a lákàkún rẹ̀ a sì mọ bó ṣe pàtàkì tó nínú Islam nínú àwọn nǹkan tó yẹ pé a lákàkún rẹ̀ tó ṣe pàtàkì gan nínú Islam òun náà ni ọ̀rọ̀ bíbara ẹni lọ́wọ́ bíbọra ẹni lọ́wọ́ bíbọra ẹni lọ́wọ́ ojú tí Islam fi wò ó tóbi ju ojú táwa fi ń wò lọ bíbọra ẹni lọ́wọ́ kí ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ ní Islam náà ni pé nígbà tí a bá pàdé ara wa wọ́n fẹ́ jẹ́ ká sálámù síra wa nígbà tá a bá sálámù síra wa tán àwa jẹ́ nìkan tó yẹ pé ká tún bọ́ra lọ́wọ́ àwọn olùmọ̀ wọ́n sàlàyé nípa pé ìdájọ́ rẹ̀ ní Islam sunna ni tàbí ká sọ pé mustahabu ni ìyẹn ni pé téèyàn bá bá rẹ̀ lọ́wọ́ kì í ṣẹ̀ṣẹ̀ o ṣùgbọ́n tá a bá bára lọ́wọ́ ní Islam láàdá lọ́mà tó jẹ́ sífàwà ẹ̀ ń pé ìbọra wa lọ́wọ́ níbi kíkí kìí ṣe pé bóyá ọjẹ́ lásán sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam iná ẹ̀ lọ́jẹ́ wa bọra lọ́wọ́ yìí á jẹ́ nìkan tó yẹ pé a tún gbà lọ́dọ̀ ọlọ́run torí pé ṣe àṣà bóyá kẹsì lásán wọ́n fún wa pé hasanatun inda amatul ulama ẹ rí kí èèyàn máa bọra ẹni lọ́wọ́ nǹkan tó da lọ́dọ̀ gbogbo àwọn olùmọ̀ àfa ọgbà látọ̀dọ̀ Qatada Qatada ló sọ fún Anas pé àkánàtì musafa tó fi asabi nabi sallallahu alaihi wasallam máa bọra ẹni ti ń bẹ láàrin àwọn sàbí sọ pé na'am tí wọ́n bá pàdé ara wọn kódà nínú ẹ̀kọ́ tún ni pé ta bá tún pàdé ara àwọn ọmọ kéékèèké sóhun tó burú ń bẹ̀ láti gba ọmọdé lọ́wọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam kana yaf'alu ànábì àmà sí bẹ̀ inú ọ̀rọ̀ kan ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé nígbà tí àwọn ará tí eh, gẹ́gẹ́ anẹ́sàn mọ́rík sì gbà wá onípínlẹ̀ mọ̀ jẹ́ àlùl Yemen nígbà tí àwọn ará Yemen dé ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé kọ́díjà akum alu yemen àwọn aráàlú yemen lọ́màdé yìí wahum awwalu man jaha bil musafaha àwọn lẹ́ni tó kọ́kọ́ dé fún ìmọ̀ àbáwọ́ àwọn ni wọ́n kọ́kọ́ dá ìmọ̀ àbáwọ́ lẹ̀ àwọn ni wọ́n kọ́ dálẹ̀ gẹ́gẹ́ bí ànábì Muhammad sallallahu alaihi ti sọ nínú adabul mufrad tí àfa Bukhari ṣe ní àdísì 981 tí àfa albánsì bá jẹun àdísì ló ń tẹ̀ nínú sahih sunan abidáwùdó wọn àti nínú sahiha wọn àfa àtúrúmìdì ọgbà alátọ̀dọ̀ anes ó ní pé qala rajulu ya rasulallah arákùnrin kan béèrè lọ́wọ́ ànábì àwọn ìsọ̀rọ̀ pé ní sí ọlọ́run ọba ọ̀ arajulu minna yalqa akhahu aw sadiqahu ayanhani lahu èyí ń ṣe ọlọ́run ìjẹ́ tí a bá rí ẹnìkan tó pàdé ọmọ ìyá lè tẹ̀ fún kọ́ọ́lẹ̀ là ànábì ní pé rárá o yóò sì tẹ̀ kò gbọ́dọ̀ tẹ́ o kọ́ọ́lá àfàyọkọ̀ bílùú ṣé kó sì kìí ṣe kọ́ọ́lẹ̀ là ànábì ní pé kó má kìí ṣe o kọ́ọ́lá àfàyà àkùdùbìyẹ́dì yìí wọ ìsọ̀fì hòhò ìjọ lè gba ọwọ́ rẹ̀ mú tí ó sì bà bọ́ lọ́wọ́ kọ́ọ̀lẹ̀ na'am ànábì sọ pé bẹ́ẹ̀ ni o kò sí bẹ́ẹ̀ àfáà tí wọ́n lè ló gbé àdísì jáde inú sínú wọn tí àfáà bá ń sì bá jẹ́ ló ń tẹ̀ nínú àlùmíṣíkàtù ni ní 4680 bákan náà ti bẹnu súnẹ́nù sahih súnẹ́nù tírímìdì ní àdísì 2728 bákan náà bẹnu sahih súnẹ́nù ibn Majah ní àdísì 3702 kí ni wá ní àǹfààní tí ń bẹ fún káwa mùsùlùmí ọba bọra lọ́wọ́ àǹfààní ọ̀pọ̀ alákọ̀ọ́kọ́ wọn kò fẹ́ bá tó dùn náà yìí máa ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ èèyàn ìyẹn ni pé bá mùsùlùmí ṣe máa ń pàdára tá a máa ń bọra lọ́wọ́ yẹn wọ́n máa fi ń ṣàforíjì fún yẹn ni o ó rí pé ń tẹnu mọ́ pé mùsùlùmí ẹni tí ìbá ṣe mùsùlùmí sá lè bọ̀ ọ́ lọ́wọ́ nínú àwọn ẹ̀kọ́ tá a máa kọ́ lónìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tí mùsùlùmí méjì bá pàdára wọn tí wọ́n bá bọra wọn lọ́wọ́ yìí máa ń pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam àdìsí kẹtí àfọwà bàbá tó gba alátọ̀dọ̀ rẹ̀ ó ní pé mọ́mí فيتصافحان إلا غفر الله لهما قبل أن يتفرقا الله أكبر kò ní sí mùsùlùmí méjì kan tí wọ́n pàdé ara wọn táwọn méjèèjì wà bọ́ra wọn lọ́wọ́ àyàfi kọ́lọ́run bọ́ ṣàforíjì fún àwọn méjèèjì ò síwájú ikú wọn tó yípo lọ́dọ̀ ara wọn àdínsì yìí a rí i pé ọlá ká máa bọ́ra ọlọ́run bẹ́ńbẹ́ o bákan náà ọlọ́run bó sì máa ṣàforíjì fún gbogbo ẹni tí bá wọn bọ́ra wọn lọ́wọ́ síwájú ikú tó yípo kúrò lọ́dọ̀ ara wọn ó ti wá jẹ́ pé iqtidahu bin nabiyyi sallallahu alayhi wa sallam a tún fi kọ́ sí anabi muhammad sallallahu alayhi wa sallam alladhi kana yusafi ashabahu wa yu'aniquhum èyí tó yẹ pé tó bá pàdé àwọn sábẹ́ rẹ̀ a máa bọ̀ wọ́n lọ́wọ́ a máa bọ̀ wọ́n lọ́wọ́ yàtọ̀ sí ojú tá a máa fi ń wo lónìí kódà ìmọ̀ abọ́rẹ́ lọ́wọ́ yìí ìmọ̀ ń jẹ́ kí àníyàn wọ́n da síra wa ìmọ̀ abọ́rẹ́ lọ́wọ́ yìí yìí máa ń jẹ́ kí ọkàn wọ́n mọ́ síra wa kò níbi a máa fojú òkú òwúra wa ẹlẹ́ẹ̀kejì nínú ọlá tí ń bẹ fún àǹfààní tí ń bẹ fún ká máa bọ́ra lọ́wọ́ ìṣá àtòlè mọ̀hábà báyìí mutasafihin ìmá ń fa kí èèyàn nífẹ̀ẹ́ ara ẹni nígbà tá a bá ń bọ́ra lọ́wọ́ iná àdìsí kẹtó gúrégé ànábì Muhammad sallallahu alaihi wasallam ala adullukum ala shay'in idha sẹ́wàá jẹ́ ń sọ fún yín kẹ́kẹ́ tí pété bá ti ń ṣe ẹ̀ máa nífẹ̀ẹ́ ara yín aṣù sàlámà bainakum ẹ̀ máa fọ́ sálámà kàlà ara yín ìdàkánì sàlámù lè mú jádọ́dún sábàbà fi òṣù lè mahabba tàbí kákà sálámù síra wa wọ́n wá jẹ sábàbí ohun tó jẹ ká nífẹ̀ẹ́ ara wọn ìfẹ́ ara wa famin babil awla àjẹ́ pé an tatahaqqaqa lil mahabba ìdàkútàrà nabi sàlámù sọ́fà tẹ̀lé àìdí tọ́ba yóò jẹ́ ká tún nífẹ̀ẹ́ ara wa sí wàhádà amúrúmọ̀ mọ́ọ̀s láàyò ń kiri àhàdì ọ̀rọ̀ yìí ń táà náà rí ni kò sí takò kò sí jà níyà bákan náà láǹfààní tí ń bẹ fún kéèyàn máa bọrẹ lọ́wọ́ bá a tó tìmọ̀ ìní láfínú fòs bí máa ń jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó bẹ fún ẹ̀mí yẹn pé síra wa yóò jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ọgbà pé ẹni yóò lè sinmi láburú ẹni yóò lè sinmi láburú ẹni yóò lè sinmi láburú gẹ́gẹ́ bí ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé ta sọ́ọ̀fà ṣòro yẹ́dẹ̀ abùlàríl ẹ máa bọ́ra yín lọ́wọ́ o ìdọ̀tí tí ń bẹ̀lẹ̀ mi ara yín síra yín ọ̀ máa lọ ọ̀tàhádà ọ̀tàhábù ẹ máa bọ́ra yín ní nǹkan o ẹ máa nífẹ̀ẹ́ ara yín ọ̀tẹ́dẹ̀ abùṣàánà bákan náà èdè àìyedè tí ń bẹ láàrin yín yọ lọ àwọn jẹ́ ẹrú sìn ọba ẹjá náà mọ̀ pé àwọn kẹkẹrẹ máa ń ṣẹlẹ̀ tí ò sí lára rẹ̀ ìjẹ́ tá bá kírun tán ṣé ń bẹ́nu ẹ̀kọ́ ká bọ́ra lọ́wọ́ lẹ́yìn ìgbà o kò sínú ẹ̀kọ́ o kódà aráwọn míì tí wọ́n sọ pé anniha minal bid'a pé inú àwọn àdádálẹ̀ kò sínú ẹ̀kọ́ pàápàá jùlọ ká má lọ kó ohun tí ò yẹ ká kó sínú súnà ká má lọ kó sínú súnà kò sínú súnà nípa pé kírun tán lọ́wọ́ ìdùwánu láàrín lam yafalu dhalik tọ́rọ àwọn sàbí ànẹ́bí èsì bẹ́ẹ̀ ọ̀lẹ́ annaha min sunan rọwà fìdọ̀ kódà wọ́n fi yóyé wa pé náà wọn ìlànà àwọn ṣíà náà máa ń ṣe léyìí náà wọ́n máa ń ṣe léyìí ẹ má jẹ́ ajẹ́ nìkan ti ipa mọ̀ mọ́ mọ́ ìjọsìn wa tàbá kírun tán kò tó burú kásálámù síra wa kò tó burú tí bùkátà bá sọ pé bẹ́ẹ̀ ká bọ̀wọ́ ṣùgbọ́n ká wá rí gẹ́gẹ́ bíi pé tàbí ètè kírun tán gbọ́dọ̀ bọ̀ra lọ́wọ́ eléyìí là ń sọ ilé ìlànsọ à káàtà sí bóò láti wá wa lọ́wọ́ fi mú sọ ọ̀fà ha ọ̀nà olè ẹ máa ń gbà bọ́ọ̀rọ̀ lọ́wọ́ bóò láti bọ̀ gan alẹ́lẹ́ mú sọ ọ̀fà ta ìyàwó kọ́ wọnú ká fi wa áwò yẹ́dù fi tá a bá fẹ́ bọ́ra lọ́wọ́ iná làwọn máa fi ń bọra lọ́wọ́ àfa àwòdè fà ó sàlàyé bá níbi Muhammad sọ̀rọ̀ sọ pé iná mọ́mìnà ẹ olùgbàgbọ́ òdodo ìdá alákìá mọ́mìn nígbà tó bá pàdé olùgbàgbọ́ òdodo ẹgbẹ́ rẹ̀ ọ̀sálàmà àlẹ́yìí tọ́wọ́ sálámọ̀ sí wàá kọ́dà bìyẹ́dì yìí àṣọ fàáhù ọwọ́ agbá ọwọ́ rẹ̀ mú ó sì bọ̀ ọ́ lọ́wọ́ tàná sàrọ́tìkọ̀tọ̀ ìyá àhùmá ẹ̀sìn àwọn méjèèjì ó sì máa bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ wọn káàmọ̀ yẹ̀tà náà sàrùwárọ̀kọ̀ ṣẹ́jà gẹ́gẹ́ bí igi ṣe máa ń rúwé ewé ṣe máa ń jábọ́ lára agi bẹ́ẹ̀ lẹ̀ṣẹ̀ àwọn méjèèjì ó sì máa bọ́ lọ́wọ́ wọn Allahu akbar ádámì ní ìmọ̀sílẹ̀ Islam ó látara o Islam lílé ìtarí o adúpẹ́ fọlọ́run tó sọ̀rọ̀ yìí fún wa ọ̀sẹ̀ tó lè rórí yìí tó tayọ ẹni tó bá jẹ́ mùsùlùmí àdéhùn àfa àbáyà gbígbà wa ó ní pé àfa wa bá rọ̀ ó nípa níbi Muhammad sallallahu alaihi wasallam gba owó òun mú ọwọ́ sọ pé yá bàrọ̀ ìrẹ́ bàrọ̀ àtẹ́dẹ̀rẹ̀ lè ayì ṣe ìyá àkọ́sù ìdí ẹ̀dìk ǹjẹ́ ọmọ ohun tí mo torí ẹ̀ gbọ́wọ́ rẹ mú kọ́ọ̀lá láàyà nàbí Allah onígbèrè rárá o ìmọ̀ rẹ̀ ọlọ́run kọ́ọ̀lá láàyè lukọ̀ mùsùlùmá mùsùlùmí kì ò ní pàdé mùsùlùmí o fọyẹ̀bù ṣùgbẹ́ wọ̀yẹ́ àbùbẹ́ tọ́wọ́ kí tó sì wọ ẹkọ mi wọ̀yẹ́ àkódó ọwọ́ agbá ẹ̀mú tó bá a lọ́wọ́ ìlà àtàná sàrọ̀ ti dùnú bẹ́ẹ̀ mímbà ìníhìmá àyàfi kí àwọn ẹ̀ṣẹ̀ wọn máa jábọ́ láàrin wọn ò ká mọ yàtà náà sàrùwọ́rọ̀ kọ ṣájà gẹ́gẹ́ bí ìwé sí máa ń bọ́ lára igi ọlọ́ọ̀họ́kùbọ̀ ọlọ́ọ̀họ́kùbọ̀ orí ọlọ́run ni tí ọlọ́run bá fi síjì kí àwátá jẹ́ mùsùlùmí bákan náà nínú ẹ̀kọ́ táwa gbọ́dọ̀ mọ̀ níbi ká bọra lọ́wọ́ yìí òun náà ni pé ọkùnrin wọn fẹ́ jẹ́ ọbọkùnrin lọ́wọ́ o nígbà tí wọ́n sì fẹ́ jẹ́ kóbìnrin ó bobìnrin lọ́wọ́ ó gbọ́dọ̀ jẹ́ pé kí ọkùnrin ó máa bobìnrin lọ́wọ́ tàbí kí obìnrin ó máa bo obìnrin lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ àyàfi ẹlẹ́tọ̀ ara wọn ọ̀kọ̀dẹ̀ ajúmọ́ alẹ́ wọlé máa sálàfà wà kọ́láfà alátàrí musọ́fà àti rọ́jòlè alẹ́ àjìnàbí yà án gbogbo àwọn olùmọ̀ àwọn tó ti lọ àwọn tí ń bẹ nísìn iná ẹ̀ ni wọ́n jẹ́ nìkan tó yẹ kí wọ́n ṣe é léèwọ̀ kọkùnrin ó máa bobìnrin lọ́wọ́ obìnrin tí èsẹ̀ lẹ́tọ̀ọ́ ẹ̀ tàbí kóbìnrin ọmọ bá ọkùnrin tí ìṣẹlẹtẹ lọ́wọ́ lè wò ròdì láti síbi dàlíkà tó láti sì wá lórí ẹ ìyàwó Aisha ó sọ̀rọ̀ pé kánẹtì mọmìnàtù ìdá àjàrìnà ìlànà ìdíjà sẹlẹm àwọn obìnrin olùgbàgbọ́ òdodo tí wọ́n bá ṣe jíra lọ dànàbí àwọn sàálà rẹ sẹlẹm yẹmtẹhìnì húnnà tó lẹ́ni tó ṣe pé ànábì ń gbé ìdánwò fún wọn gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe wí pé yáyọ ladina amanu ìdájá akúmọlẹmọmìnàtù muhajirati famtahìnì húnnà ẹ̀yin olùgbàgbọ́ òdodo nígbà tí àwọn obìnrin tí wọ́n bá wá bá yín tí wọ́n ṣe jíra wá ẹ ṣe ìdánwò fún wọn Allahu a'lam bi imanihin ọlọ́run bá mọ ohun tí ń bẹ nínú gbáyà wọn wọ́n ní ìṣesí tí wọ́n bá wá wà bá nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ànẹ́bí ọba wọn sọ̀rọ̀ yóò sì gba báyà lọ́wọ́ wọn àwọn obìnrin a máa sọ báyìí pé arábìnrin kan ìgbà tó wádọ̀ ànẹ́bí sallam ó ní pé Allah wa rasuluhu arhamu bina min anfusina alamma nubayyuka ya rasulullah eré ń ṣe ọlọ́wọ̀n ọlọ́wọ̀n bá àtòjíṣẹ́ rẹ̀ òun ló má lè jẹ́ nìkan tó lè kẹ́yìn ẹ̀jú gbogbo wa lọ so níjà gba báyà lọ́wọ́ rẹ̀ ni kábọ̀ bọ́wọ́ faqala inni la usafihu nisa ànábì sọ pé mi máa bòbìn lọ́wọ́ innama qawli li mi'ati imra'a ka qawli li imra'ati wahida ọ̀rọ̀ tí n bá sọ fóbìnrin ọgọ́rùn-ún ó sì dìde ọ̀rọ̀ tí n bá sọ fóbìnrin ẹyọkan ni o kò ní ìdíkì ń bà yín lọ́wọ́ anabi muhammad sallallahu alaihi wa sallam sọ náà àdìsí kẹtù mú régé tá a sì gbọ́dọ̀ máa múlò tí àfa mu'aqil bónú yẹsà gbà wá ó lọ níbi mu'aqil bónú yẹsà sọ pé ó ń sọ ọlọ́run bá sọ pé la'in yata'na fi ra'si ahadikum bi makhit min hadid kí kí wọ́n fi irin gbóná irin gbóná kí wọ́n kì í bo orí ẹnì kọ̀ọ̀kan yín khayru lahu min an yamassa imra'a la tahillu lah ó lóore fún ju kó jẹ pé kọ́ máa wá lọ lọ. àfa abdullahi ibn amori kùmọ̀ á sí ó ní kana la yusafihu nisa fil bay'ah ana rasulullah sallallahu alaihi wasallam kana la yusafihu nisa fil bay'ah ànábì ba islam afa abdullahi masu sọ pé alimari atu awura ẹ̀rọ àwọn obìnrin ìhò ni wọ́n fáyidà akọ́rọ̀jẹ́ ti ìstẹ̀ṣẹ̀rọ́fà ha ṣàìtọ́ ń sọ ọlọ́run bá ní pé obìnrin ìhò ni tó bẹ́ jáde ṣàìtọ́nù a sì jẹ́ nìkan ti pé ẹ tẹ̀lé látara bẹ́ẹ̀ islam sí ilé wọ̀ kóbìnrin máa bọ lọ́wọ́ kọkùnrin máa ba obìnrin lọ́wọ́ a gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ tí ń bẹ fún ìbálọ́wọ́ òun náà ni pé tá bá bọra lọ́wọ́ wọn máa fẹ́ jẹ́ ayọ̀ wọn fẹ́ jẹ́ ètì máa yọwọ́ o nínú sísẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ni pé tó bá bá àwọn sàábé bọwọ́ kìí tètè yọwọ́ wọn kìí tètè yọwọ́ lọ́wọ́ wọn kìí tètè yọwọ́ nínú ẹ̀kọ́ lọ́wọ́ ádámù nazan lè indal musafaha wọn fẹ́ jẹ́ kéèyàn sáré máa yọwọ́ nígbà tí èèyàn bá ń bawọ́ nínú ẹ̀kọ́ lọ́wọ́ ká sì jẹ́ kọ́wọ́ ọwọ́ ká má gba ọwọ́ àwọn mùsùlùmí mú táwa gbàmú nígbàmú tìpátìkúùkù èyí táwọn míì máa ń ṣe lónìí tí èpè tí wọ́n bá gbá ọwọ́ ẹlòmíì mú wọ́n gbàmú nígbàmú tó le tó le ni tó le kankankan rárá o ìbàlọ́wọ́ tá à ń sọ pé ká bọ́ra wa lọ́wọ́ yìí ká bọ́ra wa lọ́wọ́ yìí ìbọ̀ lọ́wọ́ kan tó ṣe pé wọ́n gbọ́dọ̀ wà bí léèn pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ẹ̀ láti bọ ọmọ ìyá wa lọ́wọ́ ǹjẹ́ musafa tùfẹ́rù mùsùlùmí jahis ǹjẹ́ ká bá ẹni tí èsè mùsùlùmí ká bá a lọ́wọ́ ǹjọ́ ṣẹ̀tọ́ sọ́ṣẹ̀tọ́ báyìí wọ́n bi àfàwà Ahmad Imam Ahmad Khalil Imam ẹlẹ́ẹ̀kẹrin náà àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ta ní Abu Hanifa Imam Malik Imam Shafi Imam Ahmad bin Hanbali òun ló sì kẹrin wọ́n bi alimusafa sáàlè dìmà pé sáàlè bá ní tí èsè mùsùlùmí sáàlè bá bá wọ́fà kọ́lẹ̀ láàyò ohun jìbò ni àfàwà Ahmad sọ pé kò sémi lè mọ̀ sẹ́gbólóhùn yìí gbólóhùn pé yẹn fi ń kó ìrà gbólóhùn kó ìrà fàyẹ̀dúlà àdá àlà ànàhù yẹ́kẹ̀rọ̀ lè mùsùlùmí musafa àti kàfẹ́ ọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ kó kílẹ̀ àti wa pé ọkọ̀ kí mùsùlùmí máa bá kẹfẹ́ yìí lọ́wọ́ láàkín láwùsọ̀ fáhàhù dàjà sàdáàlì kàmìngẹ́rì ìsìn ṣùgbọ́n tí ọba bọ̀ lọ́wọ́ náà kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ọ̀ kọ́ sọ̀tà ìdàkánì yóò sọ̀dọ̀ ń yọ àlìfà kọ́lbàhù dídòkó lè fi ìlú Islam pàápàá jùlọ tí mùsùlùmí bá bá kẹfẹ́ yìí lọ́wọ́ lánìyàn pé kí ọba lè wọ sínú islam kò sí ohun tó burú ń bẹ àmọ́ ọmọ àmọ́ ti bí ilé báláwí ṣùgbọ́n èyí tó wá gbajúmọ̀ lónìí táwa ń ṣe fìyàdàlà as lásìkò tí wà yìí mi ń kẹtọ́ tí ojú dèrò káfárọ̀ táwọn kẹfẹ́ ti pọ̀ yìí wọ̀gẹ́rì mùsùlùmí na bẹ́ẹ̀ na ọ̀fí bìláàdì na fi àmọ́lì mọ̀tẹ́lifà tọ́wájẹ́ páwọn tí èsè mùsùlùmí bẹ̀rẹ̀ àárín wa nílùú wa pẹ̀lú àwọn sí onírànrẹ́ tí wọ́n ń ṣe wọlé àmọ́ kí ni mo ta á dìda

خاصة إن خشيت من ورائه عدم مصافحته مفسدة يجلبها عليك pàápàá jùlọ tó bá rí pé tí wọ́n bá bá a lọ́wọ́ yóò mú ìbàjẹ́ wá fún ọ̀kan náà wa mùsùlùmí àìní sọ fàhátùká láàtò àsìmbìlà rẹ̀ látara bẹ́ẹ̀ kọ́ bá a lọ́wọ́ yìí kìí ṣẹ̀ṣẹ̀ fún lẹ́yìn àwù láì gé mùsùlùmí torí pé àwọn tí èsè mùsùlùmí yìí ń tó jẹ́ ká sọ pé ká má máa kọ́ bá wọn lọ́wọ́ ẹlòmíràn máa rò pé àà ah, sàṣejù kọ́ lélẹ́yìn inú ìsìlámù ni kìí sàṣejù o kí nìdí tá a fi ní fi bà lọ́wọ́ má lè gbogbo àwọn olùmọ̀ wọ́n kàn ń sọ ẹnu wọn lásán ó nídìí lánàdìrí àánúhọ́m ọ̀dà nàbí àìdíhìm àmọ́ wọn ti fọwọ́ wọn múnà sí bákan náà ká bà àwọn òsì ìjọsìn ìjọsìn ti ká bọra wa lọwọ ìjọsìn ni ó pé ìjọsìn yìí ṣe ìjọsìn túláàsì bọra wa bó ti jẹ́ pé nẹ́fìlà rákà méjì lẹ́yìn zor rákà méjì kátókí zor mustahab iná ni bẹ́ẹ̀ náà nìka bọ̀rọ̀ alọ́ náà ṣe jẹ́ mustahabu a sì yàn nẹ́fìlà rákà méjì bẹ́ẹ̀ náà nìka bọ̀rọ̀ alọ́ náà àṣejá màsí láàrin ara mùsùlùmí ṣùgbọ́n àti ìṣe mùsùlùmí ká bọ̀rọ̀ wọn lọ́wọ́ ó léwu alẹ́ àìdí ihim najisa ìjẹ́ ń bẹ lọ́wọ́ wọn ṣẹ́gun òsí lọ́wọ́ wọn báyìí àbí kò bẹ àbí òsí ìmọ̀sìnkú náà bílikilab والخنازير يدخلون دورات المياه والحمامات àwọn nìyí wọn a máa gbẹ́jẹ́ mú wọn a máa gbẹ́lẹ́dẹ̀ mú wọn a máa wọlé ẹ̀gbin ويمسكون بالنجاسات wọn a máa gbá ẹ̀gbin mú وربما لم يغسلوا أيديهم منها àwọn sì lè má fọwọ́ ní tiwọn àwa mùsùlùmí láàrin pé ká fọwọ́ wa nígbà tá a bá fẹ́ gbẹ́gbin mú tá a bá tábà á fọwọ́ فهم أناس لا يتطهرون مثل المسلمين àwọn táwọn wí yìí tí èdè mùsùlùmí yìí àwọn èyí jẹ́ nìkan tí wọ́n máa ń mọ́ra bára mùsùlùmí tí wọ́n máa ń mọ́ra o ìdílé ṣe pé àwọn olùmọ̀ sọ pé ká kọ́kọ́ má máa nẹwọ́ bọ̀ wọ́n lọ́wọ́ ó ti tó ká sọ pé good morning ó ti tó ká sọ pé ẹ káàárọ̀ o ó ti tó ká sọ pé a kó ojúmọ́ o ó ti tó ká sọ pé a káàsán o ẹ kúrọ̀lẹ́ o ẹ káàlẹ́ o ọmọkọ àyè sálámọ̀ tí wọ́n tẹ́lẹ̀ náà mùsùlùmí láti sálámọ̀ síra wa sálámọ̀ náà ní yìí àwọn olùmọ̀ ní ìsàlàyé pé tàbá rẹni tó sá dáadáa sí wa nínú àwọn tọ́jú àwọn kiri yóò a lè dá padà sí wọn pápá jùlọ ńgbà tọ́lọ́n sọ pé fàìdá òjì ìtúnbẹ̀ tahijjatin fahajju bi ahsana minha pápá jùlọ àdìsí alukọ́rán tó sọ̀rọ̀ nípa pé tí wọ́n bá kí yín ẹ̀kí lé ìtòtò rẹwà jù bẹ́ẹ̀ lọ bákan náà sábàbò wòródo àdìsí àníbà sọ̀rọ̀ tó sọ̀rọ̀ pé táwọn alẹ́ òdì bá sọ pé tọ́ba wàhálẹ́ ikùn fẹ́ sọ wàhálẹ́ kò sí wọn àwọn olùmọ́sàlà yìí pé ń tọ́fà náà ni pé gbólóhùn tó sábà mọ́ ọlá náà ni pé asáàmù àlẹ́ìk wọ́n sọ pé òfò ikú kọ́ máa jẹ́ títí wa tàbí kọ́ máa jẹ́ tí ẹ bí wọ́n ṣe wá wí gẹ́lẹ́ yẹn ànábì náà sọ pé wàhálẹ́ ikùn kọ́ máa jẹ́ tiyín náà kọ́ máa jẹ́ tiyín náà ṣùgbọ́n tàbí wọ́n bá sa dáadáa ló jẹ́ fáwọn àdìsí sọ pé látẹ́bùdà ó ẹ má kọ́kọ́ bẹ̀rẹ̀ fáwọn alólùkìtà ìsàlám ẹ má kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sálámọ̀ sí wọn o kí ni mọ̀fóòmù àdéhìí yẹn ìtumọ̀ náà ni bí a jẹ́ pé tí wọ́n bá kọ́ kọ́ jẹ́ pàwọn ọlọ́wọ́ kọ́ bẹ̀rẹ̀ lè dáhùn lóhùn bẹ́ẹ̀ yẹn pé àwa kíyèsí bó wọn ti sálámọ̀ yẹn tí wọ́n sá dáadáa àbí wọ́n sá dáadáa tí wọ́n bá sá dáadáa tàbí wọ́n sá dáadáa tọ́lá àwọn mímọ́ sánú wọn ká dáhùn lóhùn kò ìṣòwò tó burú gẹ́gẹ́ bá àwọn olùmọ̀ kan ti fojú wo bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ mi sọ pé rárá o bí wọ́n rí ó wí káfẹ́ sọ pé wà á lẹ́yìn kọ́ọ̀mù ká dá lóhùn bẹ́ẹ̀ pé wà á lẹ́yìn ó ti tó wa kò sí ìta síbẹ̀ ta síbẹ̀ lágbára bí àwọn tí èsè mùsùlùmí tí wọ́n jẹ́ kiri bọ́ bá ṣe yí kí ọ́ kásí tó iná ẹ̀ ni yóò dìtámì ìwò láàlò sí àwọn ẹlòmíín bẹ tó yẹ pé ìwọ nìkan lọ jẹ́ mùsùlùmí inú ilé yẹn wọ́n sì nífẹ̀ẹ́ rẹ̀ gan-an gbogbo wa máa sọ pé àfà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wọ́n sá dáadáa tí wọ́n wí bẹ́ẹ̀ tó níjọ́ mi tí wọ́n ní bá fẹ́ bá wọn ṣàwàdà rẹ̀

so mọ́ṣálà yìí mọ́ṣálà kẹni tó ṣe pé ó dìtà ní ibo láwà láti lò ó alimohim káwá tó wá sọ pé bíbọrọ ẹni lọ́wọ́ bíbọrọ ẹni lọ́wọ́ ọgbẹ̀lẹ̀gẹ́ púpọ̀ gan ẹni tí ìbá ti ṣe mùsùlùmí ká ṣọ́ra láti jẹ́ pé bá ọkọ̀ máa náwọ́ sí i torí nǹkan kẹ́kọ́ o torí pé òun lẹ́gbin la ó lè lẹ́gbin lọ́wọ́ àwa mùsùlùmí là máa ń gbọ̀nsẹ̀ tán tá a fọṣẹ fọwọ́ àwa mùsùlùmí náà máa ń gbọ́n tẹ̀tán tá a fọwọ́ gbólẹ̀ eléyìí pàápàá jùlọ covid-19 tuntun wá wà ń ta yìí àwa mùsùlùmí la láǹfààní jẹ́ pé tá a bá ń jẹ́ nìkan tó yẹ pé a bá padà ara wa a ṣàlùwàlá gbogbo ìgbà là ń ṣàlùwàlá a bá bọra lọ́wọ́ àbúrò ilé má ṣẹlẹ̀ sáwà ṣùgbọ́n àwọn tó yẹ pé wọ́n ṣe mùsùlùmí kò sí àlùwàlá kankan fáwọn tí wọ́n ń ṣe ó sì lè má fọwọ́ látàtàárọ̀ mo fọwọ́ yígbẹ́ déédéé ni bọ́fọ̀ yé gbìngàn déédéé ni bọ́lọ̀kọ́ bọ̀wọ̀ bú kọ déédéé ni bọ́fọ̀ gbélédè mú déédéé ni àwa ń bọ̀ lọ́wọ́ kàṣọ́ra o kàṣọ́ra o eléyìí ni àwọn àlòdè nìyà àwọn tó ṣe pé kò síjà láàrin ara wa tí ò síjà láàrin ara wọn tó ń jẹ́ kéfèé rí àmọ́lùkù fáwọn lè bí iná lílé islam wà mùsùlùmí ṣùgbọ́n àwọn kèfèé rí tó ṣe gbọ́n wọn ti ń ja islam lógun àtàwọn mùsùlùmí ni aládé àwọn tó ṣe pé wọ́n fi ojú ọ̀tá hàn sí wa pátápátá jihada dín fẹ́sìn wa yìí inú náà fi dín nínà pé pé wọ́n gbógun tí wọ́n bẹ̀rẹ̀ sí wa wọ́n fọwọ́ àbùkún kàn wá àwọn yóò ṣe islam tàbí wọ́n gbé àwọn ọ̀rọ̀ tó rújú wá sínú islam yìí wọ́n wá jẹ́ nìkan kùránà na wọ́n bú àlùkùránì wa sínú ọlọ́run ọba àbáwọn ọ̀rọ̀ míì wọ́n gbé wá lọ́nà wọ́n bú jíṣẹ́ ànábì ọmọ sàṣẹ́lá wọ́n bá ànábì àwọn sàṣẹ́lá wọ́n bá wà fáwa irú àwọn ènìyàn ṣe pé mínà lókù fúri lè wá wọ́n fi ọ̀tá rìn sí wa ọ̀lá tẹ̀júṣù musa fàhátùhùn bí hálì mínà làwà àwọ̀dọ̀ bá wọn lọ́wọ́ apàdé ń kọ́ọ̀tù àlejò fúnra ẹ̀sìn ló gbé wa débẹ̀ gbé kèsì gbogbo ya ń jà sílẹ̀ àwa àjẹ̀dì kèsì ẹ̀sìn là ń jà sí orí pé wọ́n ń sọ̀rọ̀ wọn káàkiri àni wọ́n má sọ̀rọ̀ mọ́ àni wọ́n má sọ̀rọ̀ mọ́ kíkọ́ má kó nira báwọn ọmọ tiwa ni tàbí àwọn ìyàwó wa tàbí àwọn màmá wa wọ́n ní ká mórí wa kọ́kọ́ làwa torí rẹ̀ lágbára wa ní kóòtù lórí orí wọn lọ́tù máa ń náwó ó fojú náà dànù fojú náà yẹ̀yẹ́ dànù lè á nà lè mú sọ̀fà wọ́n dà torí pé ká bá wọn lọ́wọ́ láyé bẹ́ẹ̀ yẹn àfi nífẹ̀ẹ́ ara wa ni Allahu ta'ala haramal muwaddata bainahum muwaddata bainahum ọlọ́run bá sì kọ ká máa nífẹ̀ẹ́ ara wa láàrin àwọn eléyìí bọ́n tọ́lọ́run bá sọ ọlọ́run bọ́ba lè fọlá sọ pé ya ayyuhal ladina amanu mo pẹ́ yín olùgbàgbọ́ òdodo la tattakhidu aduwwi wa aduwwakum awliya ẹ má mú ọ̀tá mi àti ọ̀tá tìyín náà ẹ má mú ọlọ́rẹ̀ ayò tòlùkúnà ilayhim bil mawadda tẹ́ máa gbà wọn ṣe ìfẹ́ tí ò sí kẹ ọ̀kọ̀ ní káfàrò ìsà ìgbàgbọ́ ọ̀yìn ta amada ni musafaha asama bi dhalika isman kabira tí ẹ̀ bí mọ́mọ́ lọ bá rú àwọn bẹ́ẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ lè yẹn o tàkọ́kọ́ ta sọ yẹn òun ìfẹ́fẹ́ o àjà láàrin ara wa alùbárẹ́ni wa àjọ ń gbé àjọ ń gbádùgbò akẹ́ni torí ẹ̀gbin ti ń bẹ lọ́wọ́ rẹ̀ láti sọ pé láwọn kọ́ mọ àwọn àgbà lọ́wọ́ àwákẹ́dùn mọ́ mọ́ bọ̀ lọ́wọ́ ilé ìní ṣẹ̀ṣẹ̀ o ṣùgbọ́n gbé àwọn ẹsẹ̀ gidigidi ni gbáà tá a sì gbọ́dọ̀ ṣọ́ra fún tá a gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé a wà máa lọ bá kọ́dà kan nẹwọ́ sí wa gan ká má gbà torí pé wọ́n fi ọ̀tá hẹ̀ sí Islam àwa náà ti gbọ́dọ̀ fọ̀tá hẹ̀ sí wọn eléyìí nínú nǹkan tá a gbọ́dọ̀ gbọ́yé ni ṣùgbọ́n àwa mùsùlùmí láàrin ara tó bá jẹ́ pé kọkùnrin ọkùnrin ọkùnrin kó bọkùnrin lọ́wọ́ obìnrin ni kó bobìnrin lọ́wọ́ ẹ má jẹ́ ó jẹ́ ìdàkejì a sì gbọdọ̀ jẹ́ nìkan tá a máa lára máa tẹ̀ fúnra wa tàbá máa kúnlẹ̀ fúnra tàbá máa dọ̀bálẹ̀ fúnra wa ó ti tó kásálámù síra Muhammad sallallahu alaihi wasallam ó nígbà tá a bá sọ assalamu alaikum ládá mẹ́wàá rahmatullah ládá ogún nìyẹn rahmatullah wa barakatuh rádá ìdí ọgbà kí ló jọ jẹ́ bẹ́ẹ̀ nínú súnmọ́ àbí dáúdù sàbí kan ló wọlé ó ní assalamu alaikum àníbì ní pé alaikum salam àníbì ní pé aṣà láàdá mẹ́wàá ni òtúpẹ́ kó jìnà sàbí kan tó wọlé ní assalamu alaikum wa rahmatullah àníbì sọ pé wa alaikum salam wa rahmatullah àníbì sọ pé ìṣirò ni láàdá ogúnnù ọ̀pẹ́ kó jìnà sàbí kan tó wọlé ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ilé ànábì náà dalun pé wà alaykum salaam wa rahmatullahi wa barakatuh ànábì sọ pé sáláfíùn ládáyé di ọgbọ̀n ilé ní ká máa fi sálámù síra wa kò sí kíkí kan tó lóore tó tàbá fẹ́ sálámù tàbá fẹ́ kíra kira fóònù kakíra tàbá ń gbóhùn sùnmí náà sálámù alaykum kò sálámù sí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tó wà lórí fóònù tó ọba tí mọ̀ sùn tó gbóhùn bẹ̀ tàbá ti sálámù sí lójúmọ̀ pé mùsùlùmí ló ń pè kálámọ̀ sí assalamu alaikum wa rahmatullah lẹ́ni tí ó fi gbàládá mẹ́wàá kóhun náà sì dá lóhun tó gbé sálámọ̀ yìí nísìn ká sálámọ̀ sí ara wa súnà ṣùgbọ́n ká dáhùn ọ̀rẹ́ yẹn ni ó hakumin hukukil muslim ìwọ kanu wa mùsùlùmí òun ni pípọ́ sálámọ̀ sí wa ká dáhùn sálámọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni wà ní tàbá padà ká bọ̀ra lọ́wọ́ ìbọ̀ra lọ́wọ́ yìí àlàyé fún apá níbi Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ẹ̀ṣẹ̀ wa máa jábọ́ lọ́wọ́ wa gẹ́gẹ́ bí wí ṣe máa ń bọ́ lára gidi o eléyìí ọ̀pọ̀lọpọ̀ wàá gbọ́ yé ẹni tó jẹ́ obìnrin ẹni tó jẹ́ àgbàlagbà ní kọ́kọ́ sálámù sí ọmọdé ẹni tó jẹ́ ọmọdé ní kọ́kọ́ sálámù ságbàlagbà kágbàlagbà dáhùn kágbàlagbà wa bọ̀ lọ́wọ́ kọ́ nẹ́wọ́ sí gbẹ́lómi bẹ lágbàlagbà lónìí tọ́ba nẹwọ́ sọ ọmọdé kò ṣe pé bóyá torí ìtọ́lọ́run o ọ fẹ́ wò pé bóyá sí yọ gbọ́wọ́ yẹn kọ́ bá gbà kó lè lálẹ́ ẹ̀ yọ bẹ́ sí òsì yẹ èmi lọ nẹwọ́ sí sojú wa kọ́ la fi lọ fẹ́ yẹ ọ nẹwọ́ sí mi yọ bá ọ bí wọ́n lọ nẹwọ́ sí fáyọ̀ ọlọ́run fáyọ̀ ọlọ́run bọ̀dá bàbá àǹtí ẹ páyọ̀ ọlọ́run má ṣe gírí mọ́ ń ká ìmọ̀ bí wọ́n lọ nẹwọ́ sí nínú ẹ̀kọ́ sì ni pé afẹ́jẹ́ kíkí mọ́ ń káyà rẹ̀ yẹn ó kú náà ni òun ló tún à ń ṣe bọ́ ọmọ kékeré lọ́wọ́ járe bá lọ́wọ́ kí náà yóò dùn sí ọ alhamdulillah ọ̀dá tó da lélẹ́yìí ọmọ ọmọdé fàmọ́ra ànábì àmúṣà sọ́nà tó bá pàdé àwọn ọmọdé títí sì yóò tó wá fọ ọ̀rọ̀ àwọn lórí yóò fọ ọ̀rọ̀ àwọn lórí ó jẹ́ káwọn ọmọ kékeré fẹ́ràn ànábì àmúṣà ọlọ́sọ̀rọ̀ wọ́n fẹ́ràn rẹ̀ gan ni o ìbọ̀wọ̀ wá dà gẹ́gẹ́ bí ìbòsí lọ́dọ̀ àwọn ọmọdé bí ah bàbá òsì ní àǹtí òkú gbẹ ní bọ̀ ẹ sálámọ̀ sí yẹn ojú rẹ̀ ó lè kókó kó ni májèjú rẹ̀ ó lè o májèjú rẹ̀ ó lè sáwọn ọmọdé ilé àgbàlagbà tàbá pàdé ara wa kájẹ ní kẹta bọ̀ra lọ́wọ́ kódà bàbá tó rẹ̀rìn sí múṣẹ́ síra wa lára òye ní ẹ̀lú tó wà àníbí àmúṣọ́lá ọ̀sọ́lám ó ní pé nínú dáadáa ní elmaruf òun ní bá ń tẹ̀lẹ̀kọ̀ àkọ́ọ́ká ìwájẹ̀ intalkin òun ní kọ́ pàdé ọmọ ìyá rẹ̀ lẹ́yìn tó tùjú ká àìlèjú má lèjú má lèjú sọmọ ìyá rẹ tó bá lèjú sọmọ ìyá rẹ tó bá pàdé kèsèrí ńkọ́ ẹlòmíín wà ń bẹ yóò lèjú sọmọ ìyá rẹ mùsùlùmí tó bá pàdé kèsèrí yóò máa rẹ ń kàkàkàkà ọgbàgbọ́ yẹ̀sìn ni o àbẹ̀lọ́hùn òun náà fa ẹ̀sọ́ wà láwùjọ wa ọlọ́run kó bá mú kó kó bá mú kó láìpẹ́ láì jìnà kò náà má bọ́ra aláàtà jẹ́ mùsùlùmí o àwọn sì ń bọ́ra lọ́rùn tí wa ṣùgbọ́n ní wọ́n bá jẹ́ kèsèrí tẹ́lẹ̀ ìdájẹ́ ẹ̀sìn lárí ìkádà pé ń bẹ́ ń ta tá àmọ́ okú gbére àmọ́ bí títí ń bọ̀ nẹwọ́ sí lọ́ọ̀kẹ́ ni o nẹwọ́ sí àgbọ́yé ẹ̀sìn ló ti rí yìí o kò sí kò ó gẹrun níta gan ọgbọ́n ohun tó bá ń ti ní ká máa ọ̀rọ̀ bíbọ bíbọ lọ́wọ́ ṣùgbọ́n ni wọ́n bá jẹ́ mùsùlùmí tá a mọ̀ pé eléyìí gbádùn lẹ́sìn ẹ̀sìn rẹ̀ ò sì rújú ká bọ̀ lọ́wọ́ fọ́tẹ̀kù lọ àwọn mustapha ọ̀tún ká bọ̀ lọ́wọ́ bàbá gba ara ṣe mọ́ ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ṣàánú wa tó ń gbèjẹ́ pé bíbọra lọ́wọ́ yìí tá ń bọra lọ́wọ́ yìí súnà ni tí táà padà máa rí pé ó fẹ́ máa máa gbowó wa tàbá bára láwọn orílẹ̀-èdè míì ìjájọ́ orílẹ̀-èdè yẹn nìkan lò ṣùgbọ́n ní nàìjíríà lónìí tá a wà ń bẹ̀ yìí wọ́n jẹ́ ìwà pé corona virus ò tó nǹkan tí nàìjíríà ṣe ń sọ ọ lọ àbẹ̀lọ́hún kọ́lọ́hún bó ṣàtúnṣe wa kó tún wa ṣe kó táwọn olórí wa ṣe kó táwọn olórí wa ṣe kó táwa náà ṣe àwọn àtàjọ ọmọlẹ́yìn ọlọ́run jẹ́ àdá sáwọn olórí wa àwọn olórí wa lọ́dà òun náà dá sí wa jẹ́ àjọ dá síra wa kájọ wà lẹ́sẹ̀ náà lọ́wọ́ kakúlù kọ́lé àdá ṣẹ̀fúnlá ni wọ́n ولسائر مسلم مفردا إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته